إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك فهم الله. الحمد لله أتوكيات قفوا محمد صلى الله عليه وآله وسلم أتي يا وراليه أتي يا صحابه أبي الله سبحانه وتعالى ìjókòó wa ìkí ọlọ́run kó mọ́ sáà فوعد شيخ صالح الأثيمين رحمه الله تعالى إن العقل والحجة في معرفة العبد بمصالح نفسه وأن يسعى وراء ذلك olóyún tí wọn bá pè yàn ní onílàákà ẹ ẹni tí ọpọlọ ẹ pé nítàfimọ àwọn náà ni kéèyàn ó máa fàní kéèyàn kí ni àwọn kan tí ó ṣe òun ní àǹfààní kéèyàn wá máa gbìyànjú àwọn kan tó ti mọ̀ tó lè ṣe láǹfààní yẹn kó máa gbìyànjú láti mójútó wọn lọ́sàn-án àti lóru kó jẹ́ pé tí ó ṣe ní àǹfààní yẹn kò ní yóò mójútó àwọn kan tó lè ṣe ìpalára fún yàn tó lè jẹ ewu fún yàn kéèyàn mọ̀ kéèyàn ó sì jìnnà sí gbogbo tó bá mọ ewu tí bá tún wá ń kó sínú ẹ̀ tó mọ̀ pé nǹkan yìí ìpalára ni tó bá tún ṣe ẹgbẹ̀rún ẹni bẹ́ẹ̀ ẹni tí làákàyè ò tó ni àwọn àti wèrè ọmọ ìyá ni wọn wọn sàlá ní kéèyàn mọ̀ wípé téèyàn bá mú abẹ̀fẹ́lẹ́ téèyàn bá kìbọnú ara tó bá fi wọlé yóò ṣe ìpalára fún yàn gbogbo onílàáká ìlú mẹlẹ abẹ̀fẹ́lẹ́ yẹn fọwọ́ wà lọ́wọ́ èèyàn téèyàn wá kìbọnú ara nígbà téèyàn fẹ́ fi fa awọ kúrò ní ara ẹran ẹgbẹ́ yóò sara rẹ̀ ní sùtà bá a ṣe sọ nínú táyé bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú àlámọ̀rí ẹ̀sìn gbogbo nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala abọ́lọ́wọ́ra ìtí anagba muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá ti pè ní sùtá fún wa ẹni tó bá jẹ́ onílàákà ìkùn ní lọ síbẹ̀ masalan ọlọ́run la taqrabu zina ọlọ́run ẹ̀ mọ́ súnmọ́ àzina ẹni tó bá jẹ́ onílàákà ìkùn ní súnmọ́ nítorí pé ọlọ́run bá ní innahu kana fahisha wọn pé ìpalára ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lè ṣe èèyàn nìyẹn ọlọ́run bá ó jẹ́ kí àwa máa ntí ó ṣe wá láǹfààní káwá jókòó tì rọ́bànà látúnṣe kólóbánà báàdà ìdáhàdé ìtànà abẹ́lẹ́ ìjókòó wa ìkọ́nà kọ́mọ́ṣà dá ní ìjọsìn gẹ́gẹ́ bí a ṣe ti máa ń ṣe àlàyé ikú madaru dín alàlẹ́ ilmi náfẹ́ wàlẹ́ àmàlẹ́ sọ́ọ̀lẹ́ kókó tí ẹ̀sìn Islam tí ó dálé lórí bí ṣe lè ṣe tí ó fi rí àánú Ọlọ́run méjì náà ni talabul ilmi nafi ó gbìyànjú ìmọ̀ tó sàǹfààní òun lèyàn wà tí a bá nímọ̀ tó sàǹfààní tán wal amalu salih èyí wà máa ṣiṣẹ́ olóore yóò máa ṣètò ìmọ̀ tó ṣe àǹfààní ọlọ́ọ̀bá sọ fún wa nínú al-Qur'anul Karim ọlọ́ọ̀bá ni huwa alladhi arsala bilhuda wa dinil haqq. ليظهره على الدين كله ولو كره المشركون الله بني في كم جمع نبي محمد صلى الله عليه وسلم الهدى تامسي إيمانا ودين الحق àti ẹ̀sìn òdodo ọ̀gọ̀rọ̀ ní àwọn apá òní mímà wọ́n ní alìhúdá òun ní alẹ́ ìmọ̀ náà fẹ́ ìmọ̀ tó ṣe àǹfààní wọ́n ní bákanáà àdínú alhaq alamalu salih àti pàtàkì ẹ̀sìn wa òun náà ni kéèyàn wá mà tó ṣàǹfààní kéèyàn ó lè ṣe iṣẹ́ tí ó dáa anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi ti sunan ibn majah min hadithi umi salama radiyallahu anha wala anabi muhammad sallallahu alayhi wa sallam idha sallama min salati subuh. تنبي صلى الله عليه وسلم باتي سلامة نبي الصبح أنا من اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم كما سأفواني ماتي وشافاني أرزكتي أمة تيوني سي حرام نبه كما تشافوان آه. bákan náà iṣẹ́ tá a ṣe tí ọlọ́run bó tẹ̀wọ́ gbà nìkan ni kó jẹ́ kí a lè ṣe bí idhnillahi ta'ala gẹ́bí àti ti ṣe àlàyé fún àwọn aníyànà ìpele àkọ́kọ́ nínú tafsir ọ̀nà ni káka nípa tí a fẹ́ ṣe àti mú al-qawaid fi tafsir al-Qur'an ti àfáwà àgbà al-Sheikh Muhammad abdulrahman ibn nasir asaadi tó jẹ́ pé tafsiru wọn náà tí wọ́n kọ wọn náà ni a fi máa ṣe dalil wọn náà ni a fi máa ṣe dráìvà wa nínú tafsiru wa nínú alqawaid alhisad adébi alqaida tó sáàníyà àwọn kọ̀wáìdì àwọn òfin yìí ẹni sheikh abdulrahman asaadi ẹni wọ́n gbìyànjú láti ṣe àkójọ rẹ̀. من ذا هو القرآن الكريم هو سنة نبوة محمد صلى الله عليه وسلم هو السيرة النبوية مقاصد الشريعة هو القرآن الكريم هو سنة نبوة محمد وهو يدرس يا نبوة محمد صلى الله عليه وسلم إلا وصحابة ثم فتح أكتلاه كفار ثم قتل بعدنا wọ́n tún wá wò pé ọlọ́run ọba tó gbé islam kalẹ̀ gan kí ni èròǹgbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ìgbà táwọn apàdúgbò lè papọ̀ wọ́n fi wá mú àwọn principles kọ̀ọ̀kan jáde gbogbo ẹni tó bá fẹ́ gbàgbọ́ iye tọ́lọ̀ bá ń sọ nínú alukoran karim ó gbọ́dọ̀ mọ àwọn principles wọ̀nyí kó tó di pé yóò máa tú alukoran ẹgbẹ́ nínú mọ̀kọ́dínmọ̀ àtàkàlánà wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ wọlé sínú ìmọ̀ ó gbọdọ̀ gba ilẹ̀kùn tó yẹ ó gbọdọ̀ gba bẹ̀ wọlé torí bọ́lá wa sọ fún wa ní alukur'an alkarim ọlọ́mọdé wa àti buyuta min abwabiha ẹ máa wọlé sínú ilé lẹ́nu ilẹ̀kùn tó yẹ tí a bá gba ilẹ̀kùn tí ò yẹ tí a bá gba wọlé èèyàn ní láǹfààní láti débi tí ń lọ eléyìí ni hikmat wà níbi pé tábà ó tẹ́ra fẹ́kẹ̀ẹ́ àwọn afọ onímọ̀ afẹ́kẹ̀yà àwọn afọ onímọ̀ afọ̀rọ̀ ẹgbẹ́ báàbù báàbù ni wọ́n máa ń to gbogbo nǹkan wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa asọ́lá ẹ̀hún ni wọ́n fẹ́ sọ fún wa wọ́n wá béèrè nípa báàbù àlùmíyà ibi ẹ̀hún ni wọ́n lọ tábàkù ní àlùmíyà wọ́n wá bọ́ sí báàbù tọ̀hárọ̀ tábàkù ní báàbù tọ̀hárọ̀ wọ́n wá bọ́ sí báàbù kọ̀dọ̀ ìlhàjà gbogbo eléyìí wọ́n fi ń pèpè àwa tóbi tá sínú òun lẹ́ẹ̀kọ́kọ́ mú àbúwá àbúyé wá èèyàn ní kí wọ́n bọ́lọ̀ ṣe fẹ́ wá àtòlùbòyó tẹ́ mí ní àbúwá àbíyá tẹ bá fẹ́ wọlé tẹ bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ lọ́nà tó yẹ nínú kíkọ́ lọ́nà tó yẹ òun náà ni pé ká mọ àwọn principles wọ̀nyí lánàá principles méjì ni a ti ṣàlàyé nípa ẹ̀ principle alákọ̀ọ́kọ́ òun náà ni kẹfíyàtì fi kẹfíyàtì tàlákì alukur'an báwo gan ni àwọn sàhábà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam báwo ni wọ́n sì kọ́ quran lọ́dọ̀ anábọ̀ muhammad tó fi ṣe wọ́n láǹfààní wọ́n ṣe àlàyé fún wa pé ọ̀nà tó jẹ́ kó gbà ṣe wọ́n láǹfààní òun ni pé tí wọ́n bá ti kọ́ àyà mẹ́ tán bá ti kọ́ àyà mẹ́wàá wọn ní kọjá mẹ́wàá yẹn tí wọ́n fi fi ṣiṣẹ́ tí wọ́n fi ṣe iṣẹ́ wọ́n mọ tó wà níbẹ̀ nínú ìmọ̀ wọ́n mọ tó wà níbẹ̀ nínú iṣẹ́. توصل عيورا يا يعني توصل أدفن الذين كانوا يقرؤون القرآن كعبد الله بن مسعود رضي الله عنه وعثمان بن عفان أنهم إذا قرأوا عشر آيات لم يجاوزوها حتى يتعلموا ما فيها من العلم والعمل قال فتعلمنا القرآن والعلم والعمل جميعاً wọ́n láyà nàbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn oníkọjá àyà mẹ́wàá lórí àyà mẹ́wàá yẹn ìgbàgbọ́ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn òmùṣẹ́ ìròyìn tọ́wọ́n ọba subhanahu wa ta'ala sọ ń bẹ́ẹ̀ àwọn ọ̀dà pé òdòdó ni gbogbo tó yẹ kó tún ṣe nínú sẹ́mi ayé àwọn àwọn òní ti lọ kọ́ mẹ́wàá mi tí yóò fi tún tí mẹ́wàá kan kọ́ yóò fi tún ṣe ó ní fata alamna quran kíkọ́ táwa kọ́ Qur'an láyé ànábì Muhammad akọ wal ilma wal amala jami'a bí mo ṣe ń dára wa bẹ́ẹ̀ náà ní ṣe ń tẹ̀lé ilé kọ́ìdà àkọ́kọ́ ni àwọn ṣàlàyé kọ́ìdà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ alukuranu kalẹ̀ hudan linnas ìtọ́nà ọba sọ kuranu kalẹ̀ fún gangan ni guidance fún wa kó lè bá ń káìdì wa ọlọ́ni inna hadha alukuran yahadi lillati hiya aqwam ọlọ́ni alukuran ibi tó máa ń júwe yín lọ òun náà ni tó ṣe déédéé jùlọ òun náà ni tó correct jùlọ wọ́n ní ẹni tó fẹ́ tú quran àtẹnudọ́fẹ́ dọ̀tún Qur'an ó gbọdọ̀ fẹ́ léyìí sọ́kàn pé ìdájọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ló correct jùlọ kódà kó jẹ́ pé reality ń ta àròpọ̀ ń ṣẹlẹ̀ ládùúgbò wa reality ń ta àròpọ̀ ń ṣẹlẹ̀ sí wa kó fẹ́ takò ń tọ́nà ọba ń sọ nínú al-Qur'an yẹn á tún pé inna hadha quran yahadi lillati hiya aqwam masala ń kí ìhàn ọmọ bí ó ṣe defend pé kí ló fà á tó jẹ́ pé ọkùnrin yóò mú nǹkan méjì nínú ogún tó kù bá filẹ̀ tóbìnrin mọ̀ mẹ́wọ̀n kan kódà kí a máa ní orísun kankan inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwam ká tó máa wá mú reasons ní ìwá láti substantiate ẹ̀ ìdájọ́ ti Qur'an yẹn ló lóore jù tọ́lọ́ba subhanahu wa ta'ala tó bá sọ pé wal mutallaqat kí ló bá tó yẹ pé ọlọ́ba sọ pé wal mutallaqat ẹ pé ṣéèdà yẹn mọ̀fó ló mọ́ ọlọ́ni àwọn obìnrin ta kọ kalẹ̀ gómìnà máa wọ pé kí ló fà á tó jẹ́ pé lèmọ́dà táwọn kalẹ̀ ìsìláàmù àtọ̀lẹ́kọ̀ fìyẹ́dì rọ̀jò kí ló fà á tí ìsìláàmù fi ikọ̀ obìnrin gan sí ọ̀dọ̀ ọkùnrin tẹ́rí ó rọrùn gan fọkọ láti kọ̀yàwó ẹ̀ lẹ̀ tí sábàbí bá ti wà ọkọ ni antitolic antitolic antitolic torí àtọ̀lẹ́k bìyẹ́dì rọ̀jò àwọn afáàní ìkọ̀yàwó lẹ̀ ọkùnrin ló wà kí ló bá tí ò sí lọ́wọ́ obìnrin kó bẹ̀rẹ̀ wá dókòó pé ah, irú kí ni Islam gan fi lọ́wọ́ obìnrin náà inna hadha al-Qur'an yahadi lillati hiya aqwa kí sọ́kà fẹ́ dìfẹ́ǹdì yẹn nísìn ṣùgbọ́n mùsùlùmí ó ti kọ́kọ́ establish ẹ̀ sínú ọkàn ẹ̀ pé etí Qur'an yìí fẹ́ gáìdì òun sí àti tó ń sọ fóun yìí ló dáa jùlọ ló correct jùlọ kí wàá lùpàá tó yẹ kó tóbi bá fẹ́ kọ́kọ́ tiẹ̀ lẹ̀ yóò wá lé yóò wá etí kẹ́ ọkọ lè kọ ìyàwó rẹ̀ lẹ́kílẹ̀ tó máa kí madrid aago márùn ló kọjá yìí five forty ni èèyàn lè kọ ìyàwó lẹ̀ before before five forty one tí ó sì sẹ́nu ṣẹ̀dá islam ṣùgbọ́n tó lórí wa kọ tiẹ̀ kalẹ̀ òun tó kọ́kọ́ dé ọ̀dọ̀ adájọ́ islam náà àkọ́kọ́ ni ẹlẹ́kejì yóò tún wá máa ṣáájú gbóńtọ́kọ rẹ̀ fún nígbà yẹn lówó orí yóò tuntun máa ṣáájọ tòsí kó tó lè kọ́lẹ̀ tó bí ibi tọ́wọ́ padà já sí ní ilé ẹ̀gbọ́n ni kó o máa wọ pé ah, ah, inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwam tí ẹni tí o bá ti fi eléyìí sọ́kàn kò ní rí mànà kankan náà al-Qur'an al-Karim. àbú sọ pé wọ́n bèrè question kan lánàá wọ́n ní afa kan ńlọrọrin sọ̀láàtì ó ṣe lecture kan wọ́n wá sọ wípé kán sọ wípé àbútọ́lìbò wọ̀nà ká sọ pé bàbá ànágbọ́ Ibrahim wọ̀nà ó ní kò correct rẹ̀ ó lè káyà Al-Qur'an Al-Karim ṣe àwọn èèyàn mọ̀ pé ṣe bí ti bàbá ànágbọ́ Ibrahim clear ní Al-Qur'an Al-Karim ó sì káyà ní Suratu Tawbah yẹn nígbà tó kà á tán ó ní ní táwọn oníṣòkòtò ti rìn gbójúlé náà nìyẹn hmm. hadith Imam Bukhari tánàbí sallallahu alaihi wasallam sọ pé òun lọ bá Abu Talib nígbà tó lọ bá Abu Talib Abu Talib ànábì sallallahu sọ pé ya am qul la ilaha illallah ìrẹ́ ọ̀nkú mi sọlá ilaha illallah níbi ní kẹlímẹ̀tún ọ̀ kẹlímẹ̀tẹ̀ ànábì ní gbólóhùn yìí yàní qul kẹlímẹ̀tàn sọ gbólóhùn kan tó jẹ́ pé tó bá ti sọ màá fi ní hujja níwájú ọlọ́run màá fi establish ujà fún ọjọ́ ọlọ́run kó fúlànà ọlọ́run àwọn ọmọ ya rẹ̀ kẹfìrí wà wò báyìí wọ́n ní sóhun ní ṣé òjò ni wọ́n ni hadith imam bukhari wọ́n ní hadithun mawdu' wọ́n sì pín ní wọ́n ní hadithun mawdu' ó ní hadith àgbélẹ̀rọ̀ ni kí ló fà torí pé kò gbà pé ìdáyà ń bẹ́ẹ̀ mi ti kọ́ àná kódà náà alukurani karim ọlọ́wọ́ bá la ó kọ bàbá anábọ̀wá ibrahim mọ́lẹ̀ azar ọlọ́wọ́ ni lè àbíyí azarọ̀ nígbà tó ń sọ fún bàbá rẹ̀ azar ó ní azar kìí ṣe bàbá anábọ̀wá ibrahim kí ló fà á èyí ò mọ bó ṣe gbíná sùn ìkìlá nínú alukurani ìgbíná sùn ìkìlá nínú hadith anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam kò sí lọ́kàn rẹ̀ pé inna alukurani yahadi lillati akọ̀ yẹ́nì kí táà ń sọ ẹnu mi lè má má ẹ rà àpèjúwe kan tí mo tẹ̀mí àfihàn ọlọ́tàlà tó mú wá ní inú Majmu' al-Fatawa wọ́n sábà sọ̀rọ̀ yẹn dáadáa oníkanú àwọn sálàfùnà sọ́ọ̀lì al-Hafiz Kamaluddin al-Muragi ó ní àfa àgbàni hujja ni ní zamani oní wọ́n sọ fún kan nínú àwọn àfa Sufi pé nínú àwọn onísùfí ya ah, kí ló bá tó jẹ́ pé ẹ̀ka yà nù al-Qur'anul Karim nígbà tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní alẹ́ ọ̀tù wàlá àjìnàbíyà ìdàkùn sáwà kí ló dé dé kò sóbìnrin kankan tó dé ìwọ̀ fẹ́yìn lọ́dọ̀ sọ̀fìyà kí ló jẹ́ zina nínú sọ̀fìyà kò sí zina wọ́n ní sófin yẹn máa ń sọ pé hello lana káwa ṣe zina pé kò sí kò sí restriction kọ́ ọ̀rọ̀ obìnrin halal ní fáwa ọlọ́run sọ pé wàmọ́ni pítàgọ́ wàrọ̀ àdáyálík fa ulaika umul aadu lẹ́yìn àwọn ìyàwó yín ẹni tó bá ti kọjá ààlà tó bá tún ti súnmọ́ obìnrin míì àwọn aláṣẹjù ni tí wọ́n sọ pé ó ní hílò lánàá aláàlì ní fáwọn aláàbí súnmọ́ èyíkéyìí inú obìnrin ó ní wa inna haulai mahdumin ó ní sùnmọ́ àwọn tó jẹ́ pé gàgà ń bẹ lójú tiwọn ojú ewé kùnrin làwọn máa kà àwọn ò ka direct náà kà wọn mọ̀ pé direct ń bẹ ṣàgbé máa kéde àwọn sòfíà òní pé wọ́n jà pé àwọn wàlíyù àwọn lóore jà wọn ànábì ọlọ́run lọ. báyìí máa kéde àwọn ni wọ́n máa sọ wọ́n lè kóòtù náà bọ̀ fún ọ̀rọ̀ wá pàpàlẹ̀ àǹbíyá òfin sáwà ilẹ̀ yà wọ́n ní àwọn odò àwọn adámi odò pé kí bàbá àwọn ànábì ọlọ́run ọba dé bẹ́ẹ̀ wọ́n dúró sétí lèbi odò ni pé omi yóò ṣe kan lu omi kún pọ̀ wọ́n ní àwa kan lu àwọn àpá wọn kan lu wọ́n tún wá ṣàlàyé ẹ̀ ń bomi wọ́n ní àlùwárí yóò afdọ́lù nínú nàbì wọn tàbá pèèyàn ní wàlẹ́ ọlọ́run ó lórí ìdáná bí ọlọ́run náà wọn ní kíkọ́ àtúntò lórí jùlọ wọn tó bèèrè anel wàlẹ́ yá yá kodo anil láì mubashara wà nàbí yá kodo antorí ti dìbò wàlí ń gba direct lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ ni ọlọ́run ìṣẹ̀mọ́ ọlọ́run àláìka sí wàlí wàlí àti àtọ́lọ́run wọ́n jọ discourse wọ́n jọ ń flow ni ṣùgbọ́n ànábì ọlọ́run tiẹ̀ àwọn yorùbá sílẹ̀ àwọn sòwòlá ọlọ́run bọ́n ànábì sí wọ́n jìbìrì lù sí. wọ́n ní lẹ́wù tí àwọn ànábì ọlọ́run gbòde wà léyìí kọjá ẹ̀ ẹ̀ làwọn sọ pé wà ìnà àwọn lẹ́yìn mahjubin yaquluna ìnáwó haram àwọn tí gàgá ti bò lójú wọ́n ń sọ pé haramu làwọn obìnrin kan ó ní fàkóńnà àwa sọ pé hìlùn lánàá haramun aleikum nígbà tí a ti pè lára àmọ̀ fún yẹn nígbà tí yìí ò ti wà sọ́lá tẹ́ ẹ̀wọ́ náà dà kọ́ máa jẹ́ ìwọ̀ fẹ́yìn àlàálì ní fábàtà fi tọ́dọ̀ wọn. ó lè bẹ́ẹ̀ náà wọn àfáàyàn ti sọ pé alukur'an kúlùú ó ní alukur'an. Ibn Taymiyyah dábàlówó at-Tazkiyah inda ahli sunnah wal jama'a ti Ahmed Farid tó pè ní at-Tazkiyah bayna ahli sunnah wa Sufiyyah ó wá mú báàbù kan wá bẹ̀ ó wá ṣe muqarana láàrin Tazkiyah lọ́dọ̀ Sufiyyah àti lọ́dọ̀ ahli sunnah ó wá mú ọ̀rọ̀ yẹn wá ọ̀rọ̀ yẹn náà ọ̀rọ̀ tí Gazali máa mú wa tó jẹ́ pé àkídà Gazali gan náà yẹn ó wá máa ọ̀rọ̀ yẹn wá nínú àwọn ọ̀rọ̀ búkú búkú búkú ṣùgbọ́n àwọn tó burú ń bẹ̀ wọ́n ti fi wọ́n kan náà àwọn afáàsó sọ pé alukur'anu kulluhu kufrun gbogbo tó bẹ́ẹ̀ náà alukur'anu karim téèyàn bá kà èyàn ò fi di kèfèrí téèyàn bá dé oyé bó ṣe wà ń dé èyàn ò fi di kèfèrí ọ̀rọ̀ yẹn sì ní kò sí ọ̀rọ̀ sọ ẹ wo etí ibn arabi asufi alkaafir òun náà ti sọ ṣáájú bàbá àwọn nìyẹn nínú tó bá yà wọn sòfin yà jẹ bí ibn arabi kò sí òun sọ tiẹ̀ ó ní ẹni tó lóore jù ẹni tó gbọ́ olóhùn ọba jù òun náà ní ṣàìtàn nínú pé ìgbìyànjú ilẹ̀ yín ká kí ló bá tó jẹ́ pé ṣàìtàn ló mọ ọlọ́run jù ó ní ẹni tó ṣe ẹni tó kọ́kọ́ ṣe bọ́ àwọn màláìka ọ̀nà ọlọ́run bá ní usjudu li Adam ó lè nílé ẹ̀dá as-sujud li ghayri Allah kẹ́ni fún ọmọ ẹ̀ṣẹ́ ọ̀nà ẹ̀rọ ẹlẹ́bọ̀ làwọn màláìkà ẹ̀yin wá ń ka zọ̀rọ̀ yìí àṣebà àti ní tọ́lọ́ ń sọ pé àwọn màláìkà yẹn rọ́bìṣì ni wọ́n ṣèyítọ́n gẹ́gẹ́ ni awwalu muwahhidin lórí fa aba wastakbaru wọn náà na xeyiru minnu bóòlù ní o sọgbọn fún ìbàlẹ̀ fún adamu ṣèyítọ́n bẹ́ẹ̀ ta yóò bì lọ́dọ̀ tẹ ẹgbẹ́ bí ká ti ni pé èèyàn gbèrò ní ìgbàgbé wípé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ quran kalẹ̀ lè lè hidaya ṣùgbọ́n hidaya yẹn àwọn ti define ẹ̀ sí nǹkan mi lọ́rọ̀ tán lórí pé máa na kọ́ra àlè sanu quran fọlá ń jẹ́ sílẹ̀ ilà tawhid kò sí bó àlè ka quran ètò lọ́dọ̀ àwọn sófin wọ́n ní kó lè dọ́lọ̀ mà ìwé lẹ́yìn àmà kà fún náà Al-Qur'an Karim pé ọlọ́ọ̀bá sọlá yóò kàn lẹ́yìn rẹ̀ ah kẹ́nà kiri lórí wọn ti sóòrò kọ́ídà tó fa nìyẹn tàbí kọ́ídà yẹn ṣe pàtàkì tí mùsùlùmí sọ́kà bó ti padà apply sáwa náà wa halla Allahu al-bay'a wa harrama al-riba ijtanibu kathiran mina adh-dhanni inna ba'da adh-dhanni ithmun tó ka lọ́wọ́ apply ẹ̀ pé ìdáyà bẹ́ẹ̀ náà Al-Qur'an ọlọ́ni ijtanibu kathiran mina adh-dhanni ìdábẹ́ láàrin wa àtẹ̀yàn nígbà tí dà ń bẹ láàrin wa àtẹ̀yàn ọwọ́ àwọlé gbà tó wọlé tàbí mọ́fàlá ọlọ́ba sọ̀rọ̀ àtàlà ti ẹ̀yàn dá orí kan mọ́ mọ́tò lọ́ra ní ilé ló kọ́ ni bóyá dàbẹ́ tó bá bá yín parí òun ni ò bá pè òun kọlu ẹ̀ na ẹ láǹfẹ̀já sálámù sí wọn ìn sálámù sí wọn òun ò pèmí mo dẹ̀ rò pé jà tí wọ́n bá parí yẹn ló kàn náà ẹ̀ ní àhàbẹ̀ lùkùrọ̀ yẹ́hẹ̀dì lè lẹ́tìlá قال اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم tó bá tẹ́ nìyẹn tí fóònù ẹ bá sọ òun kọ́ tí ó bá pè kú rẹ màmá rẹ náà ló kó ń kọ́ tó ti lọ tí ó mà tí ò ti ẹ̀gbọ́n nìkan nítorí tí ìdáyà yẹn tá a bá lù báwọn sàhábà ṣe lò á ní mọ́ṣúkúlà mọ̀gbọ́dà bá ti ṣe rìnrìn ògbódè ti tàmá yẹn àwọn ènìyàn ká àlùkò ayédàtò sáà lè tà sódà tá ní fún àní dúpẹ́ ẹ bá ń tẹ àwọn nàmbá wà rẹ pé àwọn kọ̀wá ìbò yìí bẹ́ẹ̀ bí ṣe kò ṣe pé ó ní àlùkọ̀wá ìbò àlùfẹ̀sán àwọn kọ́ídà àwọn píríncípù tó dáa tó lówó lórí tá a dọ̀rọ̀ ti síwájú kó tó di pé á dàdọ̀ yẹ alukọ̀rán alkarim so eléyìí ni alukọ̀ídà tó alùwùlà alukọ̀ídà fàníà ẹja mẹ́rin kàtà náà torí pé ó pọ̀ bẹ́ẹ̀ bí sẹ́wọ́n ti kìí kan wọ́n ní alukọ̀ídà tó fàníà kọ́ídà ilẹ̀ wọ́n ní al-ibratu al-qaidatu thaniya wọ́n ti fi eré náà ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n ní al-ibratu bi umumi al-alfaz la bi khususi al-asbab àní kàtà wọ́n nínú bá gbọ́dọ̀ dọ́yé ká tó mọ túmọ̀ al-Qur'an ká lè gbàgbọ́ tó bá ń sọ ní al-Qur'an al-Karim onígbé al-ibra ń sí bi umumi al àyà yẹn àyà tọ́lọ́ ọba ń sọ òmùmù láǹsì láàmù yẹn a mọ̀ wípé kí ni ìdájọ́ kí ni general meaning general implication general application alia láàmù yẹn láàbí kò sófin sábà àní zero ẹ̀mí wa sórí pé n tó ṣẹlẹ̀ tọ́lọ́ ọba fi sọ ọ́ kalẹ̀ yẹn iná ní báwò. a ní fi ẹ̀mí wa síbi pé ntọ́lọ̀ ntọ́ ṣẹlẹ̀ tọ́lọ̀ bá fi sọ kalẹ̀ yẹn kò jù bẹ́ẹ̀ náà lọ. tóbi tẹ̀ bá ti fẹ̀mí sí ibi pé ntọ́lọ̀ bá fi sọ kalẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ èyí ní rí ìdáyà mẹ́. sàbí àwọn akọ́kọ́ sọ nípa asbábù nùzúl kí ló ṣẹlẹ̀ tọ́lọ̀ bá fi sáyà kalẹ̀. tí ẹ bá ti restricted síbẹ̀ tí o bá apply general meaning káàpọ̀ pé ìṣẹ̀lẹ̀ yẹn kàn ṣẹlẹ̀ ní ntọ́lọ̀ bá fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ jù bẹ́ẹ̀ yẹn lọ gbogbo wa náà ló bá wí èèyàn ní padà rí mọ̀nà ńbẹ̀ ṣọ́kùnrin wa á di ẹ̀kọ́ àyẹ̀dá kágbàgbọ́ yẹ pírísìpù yìí wọ́n ní nàáfi àtúnjẹ wọn ni yóò mọ̀ ṣọ́ láǹfààní gan. onídìbòrò àti ha yásùlù lè abdi khayrun kathir wà ilmun gazir wọ́n ní kéèyàn gbàgbọ́ yẹ àlẹ́ ẹ̀bùrọ̀ tó bẹ mú mi láàbùsì kékeré ṣe níta bá sọ pé sábàbù nùzúl nìkan ìnìdájọ́ àyà gbogbo tó ń gbà lérò pẹ̀lú ẹ̀ bó ṣe àpláìsì wa láwọn lò wọn lẹ́yìn tó bá jẹ́ pé bìmọ̀ràn àtìyà pẹ̀lú mímọ́ alákèésí eléyìí yasulu lil abdi khayrun kathir wọn ní ẹrú ọwọ́ rẹ̀ ó tẹ oore tó pọ̀ nípa àgbéyà Al-Qur'an wà ilmu gazir wọn yóò tún wọn ní ìmọ̀ tí ó kẹnu ju takẹ́bí ẹ lọ wọn ní wábi ihmaliha téèyàn bá tún wá ju kọ́ìdà yẹn sẹ́gbẹ̀ẹ́ kódà kéèyàn kéwú gbogbo omi tó ti rí kó kéwú kódà kí sọ àbí kọ́ kéwú tó bá ti ju kọ́ìdà yẹn nù wà á dání mọ̀làhàzọ́tìyà tí kì í bá ti wò ó yàfóòtò ilmu kẹfìyà ìmọ̀ tó pọ̀ ní òbọ̀ fún wọn ni wàyà kọ̀ òfin gọ́lát yóò á máa kó sínú àṣìṣe wọ́n ètè gbáàkìlì kọ̀tìyà àti oríṣiríṣi ìkẹsẹ̀bọsẹ̀ tó lágbára yóò máa kó sínú àwọn mistake tó jẹ́ pé yóò lágbára níwájú ọlọ́run lọ subhanahu wa wọn ni wàhálà wọ́n ní gbogbo àwọn mọ̀hàkìkún gbogbo àwọn àfáà tẹnu wọn tọ̀rọ̀ gbogbo àwọn àfáà tí wọ́n máa ń fi ìdí òdodo múlẹ̀ ẹnu wọn kò lórí ẹ̀ min alil usul nínú àwọn nínú usul wàgẹ́rì yẹn àtàwọn nínú àwọn àfáà wọn ní fàmátà ra'ayta adi ilqa'idati haqqari àfíà wọ́n ní gbogbo àti yàrá ti ń lo principle ló ti yẹ wà àrọ́fta anamá kọ̀ọ̀lá ìmùfàsirun tó lè mọ̀ pé min asbabi nuzul tó bá mú sábàbí tọ́lọ́ mẹ́sáyà kalẹ̀ wá ìnàmà huwa sẹ̀bílù mẹ́fàl ẹ̀gzámpù lásán nìyẹn lẹ́tà òbí ìhìlẹ̀ àlùfà láti fi ṣàlàyé àwọn mímì alifábẹ́ẹ̀tì ti bẹ́ẹ̀ nù Al-Qur'an kì í ṣe bí a ṣe bí tọ́lọ́ bá ń sọ àwọn akọ́lọ́ lọ́wọ́ bá ń bá àwọn abubakar àti umar mi. وليست معاني الألفاظ والآيات مقصورة عليها nípa bá sọ pé sábàbù nùzúlù ìtumọ̀ alukur'an àti ìdájọ́ ẹ̀ kò pé lórí nǹkan yẹn bàkọ́wò ló hù orígbóhùn báwọn àfọwọ́ tafsir bí ẹ bá sì máa padà rí wọn sọ pé nazalat fi kada wa kada ayé sọ̀kalẹ̀ lórí nǹkan báyìí nǹkan báyìí wọn ni màánáàrú wọn ni tùmẹ̀ wọn pé anna hadha mimma yadkhulu fiha eléyìí náà tó sínú rẹ ẹrí bẹ̀yìn ok nínú system wọ́n ní nínú ẹ̀yẹ́ dípò ìròyìnìyà nínú tó wọlé síbẹ̀ ni wọ́n ní wà mí jùmùlà tí mẹ́rin ọ̀rọ̀ bìbí à nínú díẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó náà bá gbà lérò onímọ̀jẹ́ olùfàdínà alukur'an tàmàtàkọ́dà nítorí bá alukur'an kẹrin bẹ́ẹ̀ bá yẹ sọ síwájú ìnàmà nọ́sílẹ̀ lè ìdáyàtì awwalil ummati wà bí ó ṣe dé bó ṣe dé ìmọ̀nà fáwọn sọ̀hábà tó dé ìmọ̀nà fáwọn tàbíọ̀n tó dé ìmọ̀nà fáwọn àtibáwò tàbíìn bẹ́ẹ̀ náà ló dé ìmọ̀nà fún àwọn tí ó mọ̀ wá lẹ́yìn tí ó fi dé ọ̀gbìn lẹ́yìn kìámà bí imamu shaf imamu malik rahmanulah dábọ̀ yẹn sọ ó ní lan yusliha akhiru adil umma illa man sọlu kò sí tí ó tún ìgbẹ̀yìn islam ṣe yàní àwa tá àwọn sọ̀hábà lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn kò sí tó lè tún wa ṣe àfihàn táwọn náà ṣe kí ló tún wa ṣe alukur'an ó ní ìgbọ́dọ̀ wáyé báńkà ó ní ìlànà àhá ó ní haifu takuru wa anna takuru gbogbo bí kí bí ìlà alukur'an ti máa gbé ìdáyà gbogbo ṣẹlẹ̀ kí ṣẹlẹ̀ ìlà alukur'an mọ̀ àfikẹ́ bó sì ó ní wàlláhu ta'ala ó ní wàlláhu bá orí ọlọ́ọ̀bà àríkíọ́lá ọ̀dì àmọ́rọ̀ náà di tafkir wà tẹ̀dìbíyèrè lè kìtàbí ọlọ́ọ̀bà pa wá láṣẹ kámẹ́rún ronú كما أرجل نبع القرآن فإذا تدبرنا الألفاظ العامة orí àwọn gbólóhùn tó jẹ́ pé gbólóhùn gbogbogbò tá a bá ronú sí i wàfà ìmọ̀ ànàmà ànáhà tá a sì gbàgbọ́ wípé ìtumọ̀ rẹ̀ yàtànáwádù àṣìyá àkẹfẹ́ rọ̀ yàtànáwádù àṣìyá àkẹfẹ́ rọ̀ pé ìtumọ̀ yẹn ó gbé oríṣiríṣi nǹkan tó pọ̀ sínú onífàdé ayé iṣẹ́ yìí yóò fi ju bá àbọ̀ àbí màánì torí kí láti wá yọ nǹkan yẹn kó bẹ̀. tí wàá gbé abámọ̀ pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ẹgbẹ́ ká fèsì díẹ̀ síta àwọn oníṣòfin àtàṣọ lẹ́ẹ̀kan ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni huwa alladhi anzala alayka alkitab minhu ayatun muhkamat náà. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون بالعلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا يعلم سورة آل عمران ọlọ́ba ń ṣàlàyé fún apẹ́ tó ń sọ̀kalẹ̀ sínú alukur'an ìpín méjì ni ọlọ́ba ń gbẹ́nu alukur'an ayatun muhkamat àwọn àyà tó jẹ́ pé muhkamat àwọn àyà tó jẹ́ pé ìdájọ́ ọbẹ̀ clear ọlọ́run wà kí mo sọ láńtà wà á tún zaka ẹ máa kírun máa zaka kíkírun iqamatu sọlá ayatun muhkam ọlọ́ba sọ nípa àdájọ́ nìkan nínú alukur'an karim ọlọ́ba subhanahu wa ta'ala ó ní wọ́n kẹfọ́ ó nàbí ibni alihinna ẹ fẹ́ àwọn obìnrin pẹ̀lú yọ̀ǹda àwọn àlíyìn wọn. ọlọ́ba sọ ń pa àdájọ́ tọ́lák àtọ́lákù mọ̀rọ̀tán àwọn àyàtù wọ̀nyí alhajj ashuru ma'lumat àwọn àyàtù wọ̀nyí muhkamat arrahman alal arshi stawa ọlọ́ba sọ bí tó wà fún wa pé lókè alára ṣílò ń wà àyàtù muhkamat ó bẹ̀rẹ̀ pé tó wáyé pé ọwọ́ ọba bá sọ pé àyàtúmọ̀ kamad tẹ́ pé ìdájọ́ ẹ̀ yóò gbé wa tá a bá ti kà á kí wàá ló fàájú sòfin ajáde kúrò nínú ìdájọ́ nǹkan ọba ń sọ ẹ̀ mo fi yẹn tú ọ̀rọ̀ tí sèkù sọ ẹ̀rù sèkù sọ pé tábà mọ̀ pé ntọ́nà ọba sọ kalẹ̀ yìí fún ìmọ̀nà wa ni onífàdìmọ̀ náà fòrùjì báàbọ̀ áàbì ìmọ̀ àná àwọn òṣèré wa jáde kúrò nínú àwọn òtún yẹn bóòlù wọ́n sì jáde kúrò nínú akínní sọ́lá bóòlù wọ́n sì jáde kúrò nínú ọlọ́run bá tó sọ pé ọ̀rọ̀ ọlọ́run tó ní ayọ̀zà ká kákẹ́hùn ṣùgbọ́n àwọn sòfíà ń jáde kúrò ńbẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà àwọn náà ń jáde kúrò ńbẹ. tọ́lọ́ bá sọ pé tọ́lọ́ bá subhanahu wa ta'ala tó bá ròyìn olùdá gbódodo débi àwọn tí ń kírun tí wọn ò ní fi wọn lẹ̀ téèyàn wá ló ń wà sọ́lá débi pé kò kírun mọ́ tó ní ọlọ́run wá òde rọ́bàkà hàtàyà tí a kàlẹ̀ òun ti dé lẹ́rù tó jẹ́ pé òun ò níbi láti ṣe bá dànù ẹ̀rù ẹni yẹn ti jáde kóun bẹ́ẹ̀ ó ní bíyànjú àgbàdo yẹ pé eléyìí kí ló bàbá jáde kóun bẹ́ẹ̀ òní máa dùn kó ní ma wúwa ní ìlúra wà ní bí ọ̀rọ̀ àfihàn pé kí n tó jọ àti n tó ń bẹ̀ òun kó sínú nǹkan rẹ̀ yàrá pẹ̀lú ẹ̀ kí n tí mò sọ yẹn lè yẹ ẹ̀rọ bá mi sọ dáadáa pé ìgbà táwọn sọ pé àwọn sọ pé lọ́dọ̀ tiwọn àwọn sọ pé tí a bá dé level kan òbùkátà pé kéèyàn kí ọ̀hún má kó gbà ọ̀hún má òun náà ni maqamatul yaqin tí a bá ti dé maqamatul yaqin ipò ní yaqin tí yaqin tí a bá ti wà ní lẹ́bù yaqin lọ́dọ̀ sòfíà àwọn yìí sọ̀rọ̀ ẹ̀ wá tó gbọ́dọ̀ bá ní wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin máa sùn lọ́wọ́ bá máa wá sí lọ bẹ́ẹ̀ títí tí yaqin mo fọwọ́ bọ̀ àáfà àti bí tó wọn ń kírun yóò tún o oní ọ̀pọ̀ dé mọ́ṣáláṣí bọ̀ bàbá súfì ti bí tí wọ́n bá ń kírun lọ́wọ́ ń sàlẹ̀ òun máa dálejò lọ́wọ́ lókè àwọn ṣòro ti ẹ̀ kírun ní à ẹ̀yin náà máa kí lọ nígbà tí ẹ bá dé ibi táwa náà dé àtẹ̀yìn náà bá ti débi yẹ̀kín ẹ máa kí ti ń lọ́rùn tẹ̀yìn náà bá ti wá débi yẹ̀kín ẹ̀lẹ́mọ̀ kan wá ẹ̀lẹ́mọ̀ dára anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith yàwó aisha radiyallahu ta'ala anha tanabi sallallahu alayhi wa sallam lani anabi nkirun hatta tafattarat qadama wọn yẹ sẹ anabi méjèèjì wa wú látara mintoni ma yankofo fi sọla látara náà anabi ṣe ń pẹ́ tó lórí wọn ẹ wà bí tòun bẹ́ẹ̀ fà tóbi lóru dọ́ kan anabi sallallahu alayhi wa sallam nkirun ló bá dé ń náfìlà dáná bí yíyan wọ́n ní bá nàbí sọlá sọlá bó ṣe gbẹmí lé sọ́rọ́ tó bá kọ́rọ̀ nìyẹn wọ́n lọ sọ pé yẹ́kì kò fèlè mìíràn dáa nígbà táwọn ẹbí fa twenty tó fa thirty nígbà táwọn ẹbí ò bá fi dé àyà hundred ànábi ò dákẹ́ ànábi ò dákẹ́ o onígbà táwọn ẹbí ò dákẹ́ o ní pọ̀ bóyá gbogbo sọ́rọ́ tó bá kọ́rọ̀ ló fẹ́ ká kò sọ́ọ́ gbọ́dọ̀ ká bá kọ́rọ̀ àtẹ́ lórí fi gẹ́mí rí o ní ànábi ti ká bá kọ́rọ̀ àtẹ́ nígbà táwọn ẹbí ká bá kọ́rọ̀ àtẹ́ ànábi tó gbẹnu lé suratul nisa ìran anabi sallallahu alaihi wasallam ni yóò dẹ́gbẹ́ ìgbà tí sẹ́mọ̀ sùrùkù kọ́ nínú tàbí tó ń béèrè nípa àwọn anabi muhammad sallallahu alaihi wasallam ìyàwó aisha radiyallahu ta'ala mi sọ pé radiyallahu anha lórí yusalli arba'an ní ìrò òru tí kìí sọ̀rọ̀ yẹn anabi ó kì mẹ́rin wọn ni la tas'al an tulihinna wa husnihinna má béèrè pé bóòlù ó ṣe gùn tó àti báwo ni anabi ṣe kí dáadáa tó nítorí ní kó má béèrè pé tó bá béèrè wàá fẹ́ tra ẹ̀ rẹ̀ tó bá dẹ̀ tra ẹ̀ rẹ̀ wàá bí ìmọ̀ rẹ̀ ẹ̀mí bí àwọn àṣà ṣe tú fún náà ló ṣe dé ó ní fàlà àtẹ́sáré àǹtólì hinna wà húsìnì hinna bí wọn àwọn ṣe máa ń gùn tó báyìí sọ fún kí bá kọ́ àyẹ tó bá tún wá dé rùkú yóò tún wá bẹ̀rẹ̀ ṣe déédéé kìyàm báyìí ṣe máa ń kí wọn ni tó bá máa forí kanlẹ̀ ìforí kanlẹ̀ náà ìyẹn náà ó tún fẹ́ bá rògbò ìforí kanlẹ̀ kéní ìkejì àbá bèrè pé wákàtí mi ò tó kíráka kan rú yẹn ènìyàn àti àtúnṣe làtẹ́sí àǹtólìhìnà wà fọ́sìmìhìn wọ́n bèrè fún olóṣègùn tó ó kàn lálàṣẹ ara ẹni ò ní lè ṣe anabi sallallahu alaihi wasallam nìyẹn ṣùgbọ́n ẹnìkan wá ní òun ti wà sọ́lá àdúgbò kan ẹbí ṣe ọ̀rọ̀ òsì níjọ́ ìrìn lójú tí ẹ bá ti mọ̀ ìpìlẹ̀ ìrìn ní pọ́blẹ́mù ẹbí wọ́n sọ pé mo ní wọ́n sọ pé hudna buhuran wakọfalẹ̀ àǹdíyáwó fi sàwàhìlẹ̀ odò táwọn ànábì ọlọ́run ti ń kọminú láti kánú àwọn kánú táwọn àwọn òǹrà yẹn ń ṣe ṣé ẹ̀yin ànábì ọlọ́run ẹ̀dá ẹ̀mí fadé ya ẹlòmí ọlọ́run ti kò ti àwa oye tí a ti burú oye tí wọ́n ti burú àwọn gbogbo táwọn àdẹ́gbẹ́ ọlọ́run ló jẹ́ pé ó lè láyà kúrá yẹn rè é ó lè láyà kúrá tó gbé lọ rè é áyà yẹn àti ìgbẹ́ ọmọ ìyá ni wọn. ẹ̀yin náà mọ̀ pé ah, ṣé nǹkan ń ṣe ọ̀pọ̀lẹ̀ sígbà tó bá ní òun ti dín mọ̀kàn mọ̀kàn dúró òun ò ní ìkó mọ̀kàn ẹnìkan ṣàlàyé pé ṣé nǹkan bẹ òun ni ó ṣe kútùbà sọ̀látù jùmọ̀ tó bá parí kútùbà sọ̀látù jùmọ̀ yóò wá lò kí mọ́ṣáláṣí yóò lọ mọ àwọn mòrídì lọ mọ fífa àmì sí la ẹnìkan ní wàá yẹ inú àwọn mòrídì tí ò lọ kẹwọn fáwọn yẹn ìran òun ni ìran lòun ó tún máa kí bọ́lọ́ níbi tóun àtọ́lọ́hún di pàdílé. àwọn àgbàbà wà á dùdú rabbaka hatta àti àkàlẹ̀kẹ́ àwọn ti dín lẹ́wọ̀ yẹ̀kín àwọn olè kọjá yẹ̀kín mọ́. wáyé arábísọ́lá ọlọ́run àlè wàsálà téèyàn bá fi wá ní ẹ̀kẹ́nu gànábì sọ́mọ́ alẹ́ ọ̀sálámọ́ lọ ṣàgbé fìtínà ti báyàn ni anabi ló wá ń kírun tí ẹsẹ̀ rẹ̀ fi wúyì yàrá ṣàtúntò pé máa bàtà kan lò lówó anabi kí ló tó fún gbọdọ̀ ṣe wàhálà tó báyìí wàkọ̀dẹ̀ bọ́ farò lọ́hùn lẹ́kẹ̀ máa tàkọ́ dẹ́mọ̀ mi dẹ́gbẹ́ káwọn máa dáhà ṣé bọ́lá ó wà ní Al-Qur'ani bọ́lá ti ṣàforí ní gbogbo ẹsẹ̀ rẹ̀ anabi ní kí ló sọ awàlẹ̀ àkóónù anabi sọlá àrẹsọlá nínú àwọn ọba anabi sọ gbẹ̀yìn anabi asọlá asọlá asọlá wà má malakat aymanukum ìrún o ìrún o ìrún o ìrún o anabi sọ yẹn. Umar ibn Khattab radiyallahu ta'ala anhu nígbà tí àbúrò ló alùmọ̀jọ́sí nígbà tó gun lọ́kọ̀ tán ẹbí Umar ó fẹ́ lọ́n conscious wọ́n rọ̀ṣẹ̀ kó lórí wọn wàláì wọn nígbà tí Umar gé ní consciousness ẹ̀ka kó tó sọ ni pé àṣẹlẹ̀ nẹ́ẹ̀sì ṣáwọn yẹn parí ìrun yẹn wọ́n ní bẹ́ẹ̀ ni lágbádá báyìí bọ́ síwájú wọn parí ìrun wọn ni ah, Umar ní innahu la haddọ lil islam fil islam li ahadin taraka salat gbogbo ẹni tó bá ti fìrún lẹ̀ láì kéé kò ní kankan Islam kéé sára wa mùsùlùmí wa. wàá wùnà sheikhun wàlíyún tárìkùn lè sọ̀la tànà kò tó tànàkù ẹgbẹ́ ìtakò lélẹ̀ ẹ̀wọ̀n tí tí ẹnìkan wá ya wàlíyù ju Umar lọ ni ẹnìkan ya wàlíyù ju Abakar lọ ni radiyallahu anil jami yẹ̀kínú tẹ ẹnìyẹn so àwọn jáde kúrò níbi umumu labs everybody that is funny nìyẹn ìdáyà tó bàbá gbé kalẹ̀ wọn ní apply rẹ̀ sí ara tiwọn kápẹ́jú ẹkú kan lè yé ẹ jẹ́ ká mú mẹ́sàlù ẹ̀rọ kan wá ẹ̀ á sọ̀kò síra bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mú mẹ́sàlù kan wá. àbúbákiri ọdọ la àyìnbó àti ọmọ àwọn méjèèjì ọbí ọlọ àyìnbó ma ẹni àwọn ọ̀gá wa ọ̀gá náà sọ̀hábà nìyẹn ọ̀gá náà sọ̀hábà ọ̀ nìyẹn ìkan nínú àwọn olórí gbogbo àwọn tí wọ́n máa ń takò àwọn sàhábà nípa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ṣíyá àwọn gùláàtù nù wọn sọ̀tún ẹ̀wẹ́ lọ́dọ̀ tí wọn àwọn sàhábà nípa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ènìyàn nù ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà pé àwọn sọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà ni wọ́n ti rí bẹ́à ìwọ́n Islam lè ní ànàbà Muhammad àti mẹ́rin péré nínú wọn àwọn tó lọ́n sọ pé radiyallahu anhu àwọn sì fà wọ́n jáde ìkànnì wọn tó wá lórí láyà òun wá sọ́dọ̀ yìí ó ní bàríìtù bàríìtù ilẹ̀ ilẹ̀ ìmìnì ibn arwa ومن دين الخوارج أجمعين ومن أمر بريت ومن عتيق غدا تدعى أمير المؤمنين wọ́n ní bàrí ìtú ìlàlí ìlà hímì ní ibùn ní àrùwá wọ́n ní mo bọ́pá mo bọ́sẹ̀ mo sọ lóun sẹlẹ̀ rẹ̀ kó o níbi alámàrí Uthman ibn Affan èmi ọba Uthman ní ìgbàlẹ́nu ọlọ́run wa min diinil khawariji ajmaina àwọn khawariji náà èmi ìtúsára àwọn khawariji o tí a bẹ àwọn kàwárì jù náà kàfà àwọn sàbẹ̀ mi kàwárì jù kọ́ lè mi mi máa kàwárì jù náà rẹ̀ kúta pé àlàrúwá ojú ló dùn ìjà nàdà ọmọ ìyá kan náà ni wọn. ó ní wàmí ní ó máa rí ìrìn bàrí tó wàmí ìrìn àti kìí ó ní mo tún bọ́ pa bọ́sẹ̀ ó máa ó kò lẹ́yìn tí wọ́n sọ pé Umar tí màá ní ọ̀dí ọlọ́wọ́ àyẹ̀wò onílẹ̀ ilẹ̀ ìmìkọ́ Abubakar Siddiq àwọn abáni kí ni tuma àtíkù wọ́n ní àtíkù láì mí nà nà ẹ̀ tó lóun ti bọ́ pé òun ná wàlá ìwọ̀n suratul Fatiha ẹ̀rí bẹ́ẹ̀ pé ẹni ọlọ́run Abubakar á sì mú wa tábàbẹ́tù inú inú suratul Fatiha ẹ̀rí pé Abubakar ẹni ọlọ́run ní kún bẹ́ẹ̀ istanbata dhalika al-allamatu ash-Shankiti rahimahullahu ta'ala ìmọ̀lá wọn àfa èmi ò bá bí ẹ̀rọ náà kí ló mẹ́rin láì lórí ọpọlọ tẹ̀ sí wọ́n ti yanjú gbogbo kiri wọ́n kẹ́ o ọkà máa ń fọ́tò fọ́tò fọ́tò lóga náà ni a pé ìmọ̀ yẹn wà nílẹ̀ ṣùgbọ́n bírù náà fi Allahumma inna nas'aluka ẹ̀yìnmá àmà pé kí wọ́n tòótọ́ ẹbí tó ti ké nílẹ̀ ṣùgbọ́n offside lọ́sàn bọ́ọ̀sì. <laughs> <laughs> ṣe níkan làwọn ilé ṣe àwọn ẹnìkan kéde àwọn ilé ẹwọ bó ṣe gbé kalẹ̀ ó ah, ah. ní wà mí ó máa rí ṣàgbé tí ìbá tó bá dòde aláìmọ̀ kan tẹnìkan bá kà pẹ̀lú wàhálà àwọn ìyá ìyá ọlọ́jà ó sì lọ́mọ fún rẹ̀ wà mí ó máa rí báàrí tó wà mí àti kékeré wọ́n sì lọ́mọ dúró olùwàdúró rẹ̀ òmìnira ló pọ̀ ìgbáyà pẹ̀lú àwọn ẹgbẹ́ ọ̀sán náà sí i àbọ̀ al-Khatib al-Baghdadi olóòwò adalóhùn padà rahimallahu lamana irú ọ̀la kí ló ń gbala kí ló ń gbala pàlà sí ah, ọlọ́run sànù wa ìyẹn wá ní ṣé abẹ́rẹ́ tó ń sọ pé bàrí tu ilà ìlàhì mo ké gbàjarì lọ ọlọ́run pé èmi ò mọ rí mi lọ́wọ́ náà àfọwọ́ sọ pé bàrí tamínẹ́lì ìlàhì bí gbogbo dè kọ́ mi. بريتا من الإله ببغض قومهم بهم أحد الإله العالمين بهم أحد الإله العالمين wọ́n ní barita nínú ìlànà ṣé ìwọ́n ló ké gbàdá rẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ni barita nínú ìlànà ọjọ́ owó ọjọ́ ọ̀sẹ̀ ọyọra rẹ kò nù kí ọlọ́run ni n tó sọ fọlọ náà ni pé kọ yọwọ́ kò lọ́rọ̀ rẹ bàyí tamínà ìlà ìwọ náà ló dọ́lọ́ náà nọ́ọ̀sù lọ́ha fanasíyàwó nọ́ọ̀sù ń bẹ̀rẹ̀ kí ó ní tún pé wọ́n gbàgbé ọlọ́run ọlọ́run gbàgbé wọn àmìsíyànù fi adìyẹ àyà bìmánà tẹ́ọ̀kì tàràkù lọ́ha fàtàràkàwọ̀ nínú kọ̀wáìbìlì hẹsánì náà ni a padà bí èyí ṣe máa ń dé àwọn ará tó bá rí báyìí ilẹ̀ ìmìnà àfihàn yọ̀kọ́wádìí ọ̀rọ̀ náà lọ́ọ́ ha wọ́n wà kọ́ ọ̀dẹ́wò bóun ló ṣe tú ah, tóbi ní tóbi ní bọ́ sọ́sáìtì àbáni bàríta mílẹ̀lì ilá híbi bọ́ ọ̀dẹ̀ kọ́mi ọlọ́run ti jáwọ́ lọ́rọ̀ rẹ bíbú bí kọ́mi torí pé òun kórìíra àwọn èèyàn kan òun kórìíra àwọn jàmáà kan jama yẹn kìí ṣe jama nss kìí ṣe tàbí ọmọ ìlú al-asasu allati tubna alayhi al-jama'a kìí ṣe jama kọ́dún sẹ́lẹ̀mù illa ma wafaqa al-haqq ẹni tí a ń pè jama ẹni tó bá ti jìyàn kálọ́ ni illa ma wafaqa al-haqq ẹni tó bá bá òdodo mu wọn ni kìí ṣe jama mọ́ṣáláṣí kan àfọwọ́ni bàríìtà min al-ilahi bi bughdi qawmin bihim ahaya lilahu lil mu'minina bó bá sì wọ́n kó sọ pé bí im ahaya lilahu lil alamina àwọn àjọ tó dé pé àwọn ni ọlọ́run bá fi yẹ ayé àwọn ni ọlọ́run bá fi ṣe kí ni o fi yẹ ayé ẹgbẹ́ Imam Barbahari ó lẹ́ni tí wọ́n ń ta àwọn sọ̀hádà tá ló ẹni tí wọ́n ń gún àwọn sàbí ló kọ̀ ló fẹ́ gún ó lè bí im ahaya lilahu lil mu'minina àwọn èèyàn yìí lọ́wọ́ ọba subhanahu wa ta'ala fi yí ayé anabi ni sallallahu alayhi wa sallam anabi la tazaluna bi khairin ah ẹ̀yìn ní yé wà lórí dáadáa ẹ̀yìn ní yé gbádùn ẹ̀sìn ẹ̀sìn òní yé jẹ́sìn fún yín anabi máa dáa máa fi gbọmọràn àní tẹ́ bá ti rán ọ̀sán abẹ́rẹ́ fọkànbalẹ̀ tí yóò lè ta ọ̀sán bá ti bẹ̀ láàrin lórí ẹ̀sìn náà. لا tazaluna بخير، ما دام فيكم من man ra'ani tẹ́ bá ti ń ráwọn tó rí mi báyìí ló fojú kan mi ah, ẹ lè bọ́ sọ́sáìd ẹ lè ṣe mistake àti tẹ́ bá bẹ́ẹ̀ lò fẹ́ mú lóko ẹ gbọ́dọ̀ bá Abdullahi ibn Abbas sọ ní radiyallahu ta'ala anhu Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní laysa ala wajhi al-ardi ahadun ó ní kò sí lórí ilẹ̀ ayé kò sẹ́nì lórí ilẹ̀ ayé ahabbu halaka min ahabu ila shaitan halaka minni tọ́yẹ pé tíṣù bá ń fẹ́ pé kí ayé ẹnì kò bàjẹ́ kò sẹ́ni tíṣù òun ìlú náà kọ̀kọ́ mu lórí gbogbo ilẹ̀ ayé abdullahi ibn abbas ní kí ló dé abdullahi ibn abbas sọ pé torí pé ó ní yuhdathu al-bid'a min al-mashriq wal-maghrib bídà ń lọ níbùrọ̀ òun ó ń lọ níbùrọ̀ òun ó ní fayati bi ar-rajul ilayya ẹnìkan máa bọ̀ nǹkan dídùn yóò gbé yóò máa gbé bọ̀ lọ́dọ̀ tèmi yóò máa gbé bọ̀ yóò máa gbé gẹ́gẹ́ báyìí ó ní fáyidà ń tá àti ilẹ̀ yà tí bídí àyè bá ti dọ́dọ̀ tèmi báyìí kọ̀ máa tó ha bí sunna máa kàn sálà kí pẹ̀lú sunna ni bídí ọba fọ́ká. ọlọ́ba ní balinakirifu balinakirifu balinakirifu lẹ́hà balinakirifu fayedimago fayida ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni a fi òdodo a fi sọ òògùn mẹ́yọrọ ah, ewu bá àkọ́ránṣe gbọ́rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ nẹ́kìlífù bil haqqi a mú òdodo ṣe a wà sọ di òkò a jù lọ́rọ́ ọlọ́ọ̀bá ni fáyẹ̀dẹ̀mọ́gbò ní ọba fún irọ́ ká fáyẹ̀dẹ̀wà zai lọ́rọ̀ sì kú dànù yẹn tí yorùbá yìí wà fún já alḥaqu wà záhàkọ̀ bàtìl iná bàtìlá kánà sàwọn kọ́nà ṣàforíjì fún wa láyé ìjáde ìmẹ́ni bá ti là ká lọ sáwọ́ gbọ̀ ìmẹ́ni bá ti là ká kéde kéde àbàkí màbá mi yẹn ó ṣiṣẹ́ bí ọ̀lọ́pọ̀ lọ ọlọ́run tó sàárọ̀ ó wà ní foríjọ náà pàtìpàtì pọ̀ láyé pàtìpàtì pọ̀ pàtìpàtì pọ̀ ọmọ ń pọ̀ wọn lé nínú àpọ́nlé nínú àpọ́nlé gbọ́n ní kò wò sí ṣe lọ́pẹ́ ah! tí ń bẹ wàhálà ìwọ̀n lọ́la ṣe igbó mi náà làdé pé àdé táwọn ń dé bò yẹn bí ọ̀rọ̀ ń tábìlà ìdí náà bá ṣe sọ ni gbogbo táwọn ń náwọn ń tì yàn yàn lórí kò tó jọ náà àbáwúgbọ kò tẹ́lẹ̀ ẹ̀fọn tòlẹ́bi tí sàlàbí àfẹjúdé yóò kàn dẹ ní palapa wọn ò dẹ yàrá rẹ nítorí púpọ̀ wọn láṣẹ rí bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ńlá ńlá báwọn yóò gbé lọ́wọ́ pé àwọn àfa àwọn ah bàbá kìíní kan ah ẹ ṣàjà bá dé má báwọn ẹ̀já bá ṣe kí ni ẹ̀já bá èyí ètò wọn sọ pálapàla lẹ́kọ̀ọ́ wọn láì tí a bá fẹ́ sí rẹ́kọ̀dù bàbẹ́ ẹ̀ ojú sì yàn tì tí í ṣe pálapàla tó sọ̀rọ̀ àìdá fà èmi ò tí ẹ bá jiyàn ìmọ̀ ń bẹ́ ń tò tọ́ èmi ò jiyàn tó kò sí náà tó dé kò sí ìdáwà náà pé táàbù náà sọ pé ẹnì kan ò ní ṣùgbọ́n èyí mọ̀ owó èrò náà fẹ́ nígbà tí ìwà wúlò ń kọ́ báyìí èyí tó sì wúlò ní ó ṣe pàtàkì kọ́tí wọn sọ pé bàrí tá من الإله بقرب قوم بهم أحيا الإله المؤمنين àwọn sàbẹ̀ pé àwọn ọlọ́run fi yí ayé wá ń sọ bó ló ṣe wí. ọlọ́run lẹ́yìn ṣetán láìláì pa. ó ní wà máa dọ̀rọ̀ wàmẹ́ dọ́rọ́ ní arúgbó àmì nǹkan gbogbo alhamdulilayi rabbil alamin wàmẹ́ dọ́rọ́ wàmẹ́ dọ́rọ́ ní arúgbó àmì nǹkan gbogbo wàmẹ́ dọ́rọ́ ní arúgbó àmì nǹkan gbogbo ta ló kọ́kọ́ dákọ̀ Usman èmi kírò rẹ kórìíra Usman kò sì palára kankan fún Usman nígbà tí wọ́n sẹ́lẹ̀ mọ́ Usman àwọn adéṣùmọ̀ ní tí wọ́n sẹ́lẹ̀ mọ́ Usman wọ́n ní usman wa ni wọ́n ń sọ alanahdori mina sahaba táwọn sábẹ́ ń pọ̀ rẹpẹtẹ usman wa ń sọ pé aṣọ́dùkúndínlá mo fi ọlọ́run dọ̀rọ̀ yìí ta ló wà ń bẹ̀ lẹ́jọ́ tí dé pé nígbà tá a yìí táwọn ẹbí sọlá àṣẹ náà sọ pé mẹ́nìṣtárọ̀ àwọn mẹ́nìhàfàwọ̀ bí ìrà rúmà mẹ́nìyàtọ̀ bí ìrà rúmà fẹ́lẹ̀ òjànà àrẹ́bìnrin bí ìrà rúmà yìí ta ní ìrà kí sọ́fìn tó wà fáwọn mùsùlùmí kó kú bẹ́ẹ̀ tí ó dọ̀mọ̀ àjẹ́nà àwọn sàbí jẹ́rìí pé ah, a àwọn àbẹ̀jọ́ náà lọ. olùkọ́ bí jẹ́rìí ta ló sọ pé ń dó tí abẹ́ lọ bí ọ́sọ́ tó tàbík ní sáàtì làọ́sọ̀rọ̀ làkọ́dí tá lọ́rùn á لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة بتعطيك الله تعالى تاوى شعريون تاوى صدى نبوة محمد صلى الله عليه وسلم إلا ما صدى نبوة محمد صلى الله عليه وسلم ونوى نبي أبوه إليه أو أنا في الله arábìnrin ajidu ma ahmedukum ari ìpèsè tẹ́ mú lọ arábìnrin kò sí lẹ̀ ilẹ̀ wa dá wọ́n sì dọ̀dọ̀ lọ́sọ̀gbọ̀n yẹn Uthman radiyallahu ta'ala anhu fajahaza jaysha al-usra bí nǹkan ṣe le tó gbọ́dọ̀ ṣe pọ̀ nínú ìlú mílíọ̀nù àlọ́hùn wọn Uthman wájà haza èèyàn bíi seven hundred pé kí wọ́n lọ àwọn táwọn ti sọ pé àwọn táwọn ti sọ pé kò sí tẹ́ lò tẹ́ fi lọ sójú ogun gbogbo wọn náà wá dé wà á yúnú tẹ̀fẹ́ ìdòmìnà dàmú ọ̀nà sọ pé ah, ah, ẹnìkan ilé ń ọlọ́run tó báyìí àrẹ́bí níta ló wà bẹ́ẹ̀ àrẹ́bí òṣìṣẹ́ eh, níta ló wà bẹ́ẹ̀ nígbà tí mo wá ṣe lè tánàbí sallallahu alaihi wasallam àwọn sọ pé ah man jahaza jaysh al-usra fọlá òjì náà ẹni tó ṣe ní ilé ìwọ̀n máa ń jẹ́ náà ni oríta ló wà ń bẹ́ ìjọ náà lọ nígbà tí òfin wa béèrè wá lẹ́sì lẹ̀ lọ bá wọn ẹgbẹ́ òfin náà ló ṣe fáàrí wa amma bi ni'mati rabbika fahadith a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbà mí ọ̀rọ̀ ni kí wàá lẹ́nu mo ṣe wò gbogbo ilé ìdẹ́lẹ̀ èmi wàá jẹ́ ọ̀tọ̀ ọlọ́run akálà alfukálà ẹni àfa àkọ́tún sọ pé wà má dọ́rọ̀ na arúgbó mi ń kà gbogbogbò orí kí òun yẹn sọ pé ó kórìíra Uthman tó lọ́wọ́ bá ń yọnu sí táwọn ẹni ti yọnu sí ó kò affect ufman kankan ó ní wà gbogbogbò mu'minina wà gbogbogbò wà gbogbogbò lè bá rè dínú lè kafirina wà gbogbogbò lè bá rè dínú lè kafirina wàhùndùn ìbáwí dínú kàfí káwulẹ̀ rẹ ní olóhùn gan kí wọ́n máa bí mi ìlànà kẹfìrí náà nù sóò ó ti lóòdájọ́ ara rẹ báwọn kí wọ́n máa bí yàn sí ẹni olóhùn dínú kàfìrí ìbáwọ̀ kẹfìrí fi ń jọ́sìn oníkàwọn ó hẹ́ẹ̀tì ẹni olóhùn tí ìbá nínú ẹni kíláwọn yahoo wà bá nàbí sọlá sálámsì tí ní asámu alek hmm. wasaam alimawutu ikọ̀ àkọ́kọ́ wa

lórí ìdílé ara ẹ̀jẹ̀ asọ̀rọ̀ àkàmọ̀ sí kan sálárì sálárì sálárì sálárì èrè ìgbò ló tẹ́jú lọ. mẹ́rin ẹ̀rọ ìlú ẹgbẹ́ ó ti kí ẹja tí ẹ̀mí báwọn kan máa ń sọ wá lẹ́nu pé àwọn àdùsùn náà àwọn sàṣálá sàṣálá kí ní sàṣálá sallallahu alayhi wa sallam ibada ni nǹkan yìí sàṣálá sàṣálá sàṣálá kí ni sàṣálá àná sàṣálá àná sàṣálá sàlám sallallahu alayhi wa sallam ibo ló kẹ́ jùlọ gbà tó dáa pa ànábì kó mọ̀ sọ́là alayya sọ́látẹ́n sallallahu biha sallallahu alayhi biha ashara ẹ̀yìn tó bá sọ yọ̀ kan yóò fi gba mẹ́wàá lọ́dọ̀ ọlọ́run nínú àdúgbò ọ̀sánlá bẹ́ẹ̀ sàmàlík sàmàlík sàmàlík kó mọ̀ jẹ́ bá tún máa gbéra wa sínú èpè ìyá wa ṣàwọn ènìyàn lẹ́kùn sá ikú tẹ wí ṣàtẹ́bí yẹn èyí lẹ́kùn wà láàánà tó la ọlọ́run sì làánà yìí wà gbọ́dọ̀ bí ìbínú ọlọ́run bẹ lórí yìí lẹ́dọ̀ mo fi kún ṣé dàdá nínú yẹn wà ní sọ̀híyà wọn ni ìhùwánu lè kéré dájú wọn lè kọ̀ náà sí ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ ẹ̀yà àlèkérídà kí ni àlèkérídà ẹ̀yin ọmọ yóò bọ ẹ̀yin ọmọ ẹ̀yà ẹlẹ́gbẹ̀ẹ́ nínú ọ̀rọ̀ tí yàrá ìṣàsọ yẹn ebolo ti rí àgbélé ni yàrá ìṣàsọ ìlú ẹ̀yà kan àtàwọn àti sọlá àṣà náà pé alahayatu masikoli jinni arábìn ní àwọn ejò tó ń rí yẹn nígbà tí àwọn àlìjẹ̀mú ìpadà àwọn àlìjẹ̀mú nìyẹn kàmá mùsìkọ́ tilẹ̀ kẹ́rẹ́dàtì wàlùkọ́nà zéé ní bani sọ̀rọ̀ nígbà tá a bani yìí táwọn náà yà pọ̀ lóhùn àwọn lára àyàtọ̀ lọ́n fún wọn náà ni pé ọ̀sọ̀ lára wọn dọ̀bọ̀ ọ̀sọ̀ lára wọn di ìyá wa ṣàwájú ọyún ní ẹ̀kọ́wánu kírẹ́dẹ́tì wàlùkàmẹ́sì ìwọ́n yóò lè jọ́ lójú fámìlì ọ̀bọ fámìlì ìrìnkè àwọn fámìlì ẹlẹ́dẹ̀ ni bíjà tó sọ fún ẹ ń tẹ́ ẹ ṣe tọ́lọ́ fi bínú sí yín tó fi bínú sàn bàbá yín náà yẹn tó fi yẹ pé irú ẹ̀yìn ni ọ̀bọ ti kọ́kọ́ jáde àwọn aṣọ pé ẹni tí bá ń fojú ti súnà rí wọn ó yàtọ̀ sí ti ń fojú kìnìún tó ní tẹ́lẹ̀ láti wọ́n bọ̀rọ̀ ìsìn yìí ẹ̀ẹ́dẹ́gbẹ́ búta ló ń gbé o ọlọ́run sàánú ti ọ̀nà mọ́jà ṣíṣe o. lọ́dọ̀ wà gbogbo lè bá rí ibi inú lè kára fèrè yìí na wà gbogbo lè bá rí ibi inú lè kára fèrè yìí na lè kára ẹni ọlọ́run kó mọ kí ní ọmọ ènìyàn bínú ní òṣèlú ìbò yẹn. so الاستعاذة الاستعاذة أعوذ بالله من الشيطان الرجيم أبي لي pẹ̀lú àfọwọ́ ابن كثير رحمه الله تعالى تسير سورة الفاتحة تبدو الأمام إن كان في fil بقية أبي ابن كثير رحمه الله تعالى بعد ذلك تفسير قبل له تفسير الاستعاذة تفسير أعوذ بالله من الشيطان الرجيم àfọwà bẹ́ẹ̀ mi fèmí ní wàhánà ọlọ́run tààlà wọn àlè ìsìnàdà tó tọ́lábùlì ìhàdà tàbámi ìsìnàdà tọ́lábùlì ìhàdà àwọn wá àlè ìhàdà nìyẹn wíwá ìhàdà nìyẹn wọn wà lè ìhàdà tó àlè ìmáyà nígbà tó ń pè ní ìhàdà àlè ìmáyà tó ìsọmíjẹbẹ òun tàbámi àlè ìsìnàdà tó àlè ìmáyà àwọn wá sọ ló makaro níbi gbogbo nǹkan tá a fẹ́ oníkàlù mùsítàìdì sheikh sọlá alùsẹ̀yìn rahmanlá oníkàlù mùsítàìdì ẹni tó bá ń ṣe ìsìnàdà oní mọ̀tánì bímọ ìsìnàdà bíi wọ́n àtẹ̀sùnmọ̀ bì ó ń sọ ara ẹ̀ pẹ̀lú ẹni tí obìnrin wá sọ yẹn obìnrin dì wọ́n mẹ́rin yẹn káfíńdà kan wọn al-isti'adatu billah ṣíṣe a'udhu billah wíwá ìṣọ́ pẹ̀lú olóhùn ọba olùwà ìyá mutadammimatu li kamali al-iftiqar nígbà bá ti isti'ada orí tó kó súnmọ́ ní kamali al-iftiqar òun náà ni pípé ìjẹ́ aláì à ń ṣe àfihàn ìjẹ́ aláì ní wa sọ́nà tá a fi kankan pamọ́ mẹ́ àlè ti kọ́ rí wọ́n lè ti sọ́mu bí a sì fẹ́ wàtàlẹ́rì ìmàyà tí a sì ń ṣe àfihàn pé ìṣọ́ ọlọ́run ọba ló pé ààbò rẹ̀ lójú kéwòn dẹ́wọ̀n ní ìwé lọ òdìdí ìkùnlé ṣé ìhìn háàdìrì àwọn mustaqbal ní gbogbo nǹkan bóyá tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ni àbí tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú sọ̀gẹ́rì àwọn bóyá nǹkan kékeré àbí nǹkan ńlá bẹ̀ṣàrù tó jẹ́ láburú àwùgẹ́rì ṣàrẹ̀ àbí tí kìí ṣe àbúrò. مشروعية الاستعاذة كيال الاستعاذة ذكني يعني تعليق الاستعاذة قال الله تعالى وإما ينزغنك من الشيطان نزغ وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع البصير ومن آياته الليل طبعا وإما ينزغنك من الشيطان نزغ طبعا بدوبتي ẹ̀rí ìsìnàdà ní nínú alukóhánù kẹrin ọlọ́wà níbi ìgbà tó bá dé pé nasgul bí ìgbà tí ìsẹ́rí tó bá ti fẹ́ wá bọ́ ọ látọ̀dọ̀ èṣù gbogbo àti bá ti jẹ́ pé ṣọ́ọ̀pù tẹ òun ìṣù fẹ́ yálò tó sùn fẹ́ fẹ́ sẹ́rí sọ́dọ̀ rẹ̀ ọlọ́wà ní fásitì ẹ̀ẹ́dẹ̀lá máa wá ààbò pẹ̀lú ọlọ́run ṣe bá sọ pé al-isti'adatu al-hinaya adẹ́kọ̀ọ́ ó ní máa wá ààbò tí èṣù bá ti fẹ́ sẹ́wọ́ sọ́dọ̀ ẹ tó bá ti ń gbèjà rẹ̀ bọ́ sọ́dọ̀ ẹ ìwọ dìrọ̀ mọ́ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́ba ní innahu huwa as-sami'ul ọlọ́run bá yí ọba tó gbọ́ gbogbo nǹkan ládọ̀ọ́ta ni ọba tó mọ gbogbo nǹkan lámọ̀ta ni àfọwàgbà Abdurrahman as rahimahullah ta'ala bàbá náà a ah, bóyá àmọ̀ yẹ̀ tí ẹ̀ka tó parí tafsir Ramadan wọ́n ní wa ima yanzaghannaka mina shaitani nazg wọ́n ní kí ni nazgu shaitan kí ni ìsẹ́rìsì ti shaitan wọ́n ní iná ni ní wàsàwìsì ròyìnròyìn tí mo ń kó báyà kí àwọn ọ̀gá súnmọ́ náà láwọn máa ṣe lọ náà ni ẹ bá ń ṣe súnà yìí ẹ kó fẹ́ lé díẹ̀ o ọ bílà kéèyàn jẹ́ kí sòkòtò wọn wálẹ̀ díẹ̀ díẹ̀ o ní wọn ṣàwọn èsì tàbí orí àkídá pé ọlọ́run wọn náà lásìkò lé lórí ọmọ ẹ kéèyàn máa wá nǹkan kan ṣọ́ra díẹ̀ díẹ̀ àwọn tó bá ti di pé ròyìn òye rẹ̀ ń wọlé wàtẹ̀sí yìí nìyí lè ṣàrẹ̀ àti bí ṣe máa ń fẹ́ ṣe àbúrú lọ́sọ̀ọ́ tó bá ti wá tó bá ṣàbúrú lọ́sọ̀ọ́ fún ọ wátẹ́kísílì anilẹ̀xẹ́r ah, ẹ wò tẹ̀síẹ̀ ó ní gbogbo ìgbà lásìkò ṣèyítọ́n ló ń tó ó ní àti gbogbo ìgbà tí ṣèyítọ́n tó bá fẹ́ tó bá fẹ́ kọ́ ọ ní tó bá fẹ́ kọ́ ọ tó fẹ́ kọ́ lóòjú láti rí dáadáa ṣe inṣàlá màsíkò àrẹ sí mẹ́ta lẹ́nu kẹ̀kẹ́ joseph ti ṣe hezbo kan <laughs> gbogbo ìgbà tí ẹ bá ń ṣẹlẹ̀ wà ìsọ́ọ̀bẹ tí bèbá àdìdùnú tàbí tó bá tẹ̀lé tìyàn lọ bí àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan wá ìtọ́ àtìlà àti gbogbo àtìyàn bá ti fẹ́ dáhùn ìṣù tíyàn bá ti fẹ́ ewu tí ń pè yàn lọ tíyàn fẹ́ dáhùn tíyàn fẹ́ dá lóhùn. báwo ni bàbá alùsùn àti lóde wọn bá ah, kò sẹ́ni àkàn bí i tíyàn bá dá wákàtí bá gbowó bí i ẹ̀yọ́ máa bá tiẹ̀ lọ máa tẹ̀ ní mọ́wulẹ̀ dá wákàwèrè kankan ṣé wàásù kò máa lọ orí tí a bá tẹ̀lé bèbá àdínà ya mọ̀rọ̀ bèhè pẹ̀lú àwọn nǹkan tó fẹ́ pàṣẹ ó ní eléyìí náà sùgbù ṣẹ̀tàn oní ọlọ́ba ní fásitì ìdìlẹ́ ìtumọ̀ fásitì ìdìlẹ́ ń gbé ìsàlùhù máa bí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala muftaqiran ilé lẹ́ni tí ó máa ṣàfihàn pé òòjà mọ̀ nǹkan kan wájú ọlọ́run tí ó máa fi ìjólósì hàn sọ́lọ́run ọba ayé ìdáká wàyà símaka mìíràn kọ́lọ́ọ̀bá kó sàánú rẹ̀ kó sọ́ọ́ bí èso tí ó sọ pé ah kí ni sàlàfí yà ń lé díẹ̀ díẹ̀ o yóò dáa kéèyàn máa fi nǹkan kan ní ọ̀rọ̀ lẹ́bẹ̀ẹ́ yìí ní sọ fún ìkànnà bọ́dà sí kéèyàn máa sọ̀rọ̀ gbogbo ìgbà tí ṣèyí dánwà ti mú nasgo wa ọlọ́ni fasta'id billah eré ìlànà ṣòro ìyá al-isti'adha alifáàdù al-isti'adha kí wá làwọn ẹ̀rí tí kí ni àwọn gbólóhùn tá a fi máa ń wá sọ ọlọ́run ọba kúrò níbi ọ̀dọ̀ ṣèyítánì gbólóhùn àkọ́kọ́ gbólóhùn àwọn obìnrin lẹ́yìn náà ṣèjọ́ náà wọ́jú gbólóhùn kanu gbólóhùn àlèsí àádá ni. fàdélì ẹ̀rí lórí ilé fa'an suleiman ibn sọ́wọ́d látọ̀dọ̀ suleiman ibn sọ́wọ́dì riwaya ń bẹ lọ́dọ̀ wọn bukhari kọ́ọ̀l ó ní istabba rajulani inda nabi sallallahu alayhi wa sallam wa nahnu inda julus. ó láwọn àwọn sábẹ́ wà níjókòó lọ́dọ̀ ànábìnjọ kan àwọn méjì bá bẹ̀rẹ̀ sí bóra wọn báwọn méjèèjì ṣe ń búra wọn yìí olùwà àdúgbò yẹ sóbò sàhìbà ẹnìkan lè bu tiẹ̀ lágbára tí ń bú ọmọ tí ń bú ẹnìkejì ó ní mọ̀gàdọ́bàn inú ti bí pín kọ̀dé márùwájú òhò ojú ẹ̀ ti ojú rẹ̀ ti pọ́n fàkọ́lá nàbí sọlá àdìsọlá ànábì wa sọ pé inni la a'lamu kalimatan law qalaha la dhahaba anhu ma yajid gbogbo bá a lọ balẹ̀ mọ́tò ojú pọ́n tínú ti bí dópò yẹn mo mọ gbóná nǹkan tó bá sọ o gbogbo tí sì ń gbóná yẹn ara rẹ̀ ó sì sílẹ̀ wọ̀ anabi ni qal a'udhu billahi minash shaitanir kí ni násìkò shaitan tó fẹ́ wá bọ́kùnrin algodop adẹ́kọ̀ godop yẹn hamalahu ala ihmirari wajihi ó jẹ́ ojú ẹ̀ wasabi sahibi ó sì tún wá ń bú ọmọlàkejì ẹ̀ arábìnrin ìyáàgùn ṣètò ìdíwọ́ abá ìgbó mọ nǹkan tó kó tó bá sọ ọ́ ilẹ̀ kókó mẹ́ arábìnrin gbóná yẹn náà ni a'udhu billahi minash shaitanir rajim ọwọ́ bí tá a fẹ́ lò nìyẹn ìwà àkàn sọ pé Mu'adh ibn Jabal wà lọ bá ọkùnrin bí Mu'adh ibn Jabal ṣe wà lọ bá nínú Sunan Abi Dawud mo ti pèlè jáde òde fàjà àlọ́ Mu'adh ya'muru Mu'adh wa ń paláṣẹ sàwọ́sibílẹ̀ minash shaitanir rajim sàwọ́sibílẹ̀ minash shaitanir rajim wà á fàábà ló bá kọ ní ọ̀dọ́ máa dì lóhùn wọ́n dọ́ọ̀kìkà ní bá ń rẹ́rìn ṣe tó máa ṣẹlẹ̀ sí ẹ̀rọ náà nílé <laughs> ẹ̀ sì mọ̀ ní o ẹ̀rí yẹn kì í ṣẹ̀rí gidi ọkùnrin bá rẹ́rìn wàjá alẹ́ yẹn sinadu gọ́dùbà níṣẹ́ rẹ̀ ní ní ìlú ìlú ṣe lọ́dọ̀ mọ́ Bukhari wọ́n dà tí ẹnìkan lọ bá yí pé anabi sallallahu alayhi sọ pé kó sọ àwọn obìnrin láì náà ṣètò ọ̀nà ọ̀dín ó àtúrọ̀ bíi bá àbí ìdùnnú

قد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه كيف سيقولون إن الله صلى الله عليه وسلم يقول هذا الشيطان من همزه يبي همزه على عفا ابن عجر العسقلاني رحمه الله تعالى استغفر الله ابن كثير رحمه الله تعالى ابن همزه alhamzu alimota orí tá à ń pè ní hamzu òun náà ni alimota pé káwọn wá sọ ọlọ́wọ́n ọba ọba olùgbọ́ gbogbo nǹkan ládọ́tán tó mọ gbogbo nǹkan lánàá tán níbi kí ni o mina amzihi níbi mota shaitan àfọwọ́ ahmed shakir rahimahullahu ta'ala ahmed shakir náà àwọn àfa àgbà nílẹ̀ ní tó ti lọ́nà rahimahullahu ta'ala àfọwọ́ ahmed shakir lójú omi ṣe kala Ahmad Shafi rahimahullah ó ní alimọ́ta bidọ́mi alimim ó ní mọ́ta pẹ̀lú dọ́mi miin nínú ìdè lọ́bàwá tó jẹ́ bí mọ́ta ikú ni yóò mọ̀ jẹ́ ṣùgbọ́n alimọ́ta ó ní bidọ́mi miin dọ́bà ti fún ní dọ́mà dọ́bà fún ìyẹn ní dọ́mi ó ní jíǹsù nílẹ̀ jùlọ jíǹsù nílẹ̀ jùlọ ó ní ìran kan nínú ìran wèrè ni wàsọ́rọ̀ àti ránkẹ́ nínú ránkẹ́yàn máa ṣe wọ́n rọrùn náà yàtẹ́rì ìsàn èèyàn náà ní máa ń ṣe fáyidá àfáàkọ̀ tọpọlọ yìí bá ti wá ṣílẹ̀ àádá ilé ihe àkìlò ọpọlọ yóò wá padà síbi tó yẹ kó wà kanaim yóò dàbígbà tí èèyàn sùn tó wá jí wà sàkàrán àtẹ̀ntó mo tí yó tí wọ́n ń hún ìràtàrẹ́ padà balẹ̀ wọ́n ní bí kinní yẹn ṣe máa ń ṣèyàn ní abẹ́lọ́nkọ́ níbẹ̀ kọ́lọ́ sọ wa níbi ahamsu shaitan ẹ̀rọ amsi ṣèitán pọ̀ láwùjọ nínú amsi ṣèitán mọ́tàtù ṣèitán òun náà ní kéèyàn sọ pé kullu bid'atin kufru gbogbo bídà kufru ni ẹ má fi ṣe bíjọ amsi ṣèitán ni lórí ẹni tó sọ pé gbogbo ìgbà tí làákẹ́ yìí bá padà nígbà tó yẹn mu tí yóò bì gbogbo ìgbà tí làákẹ́ yìí bá padà yóò wà pé òun ẹ̀sán wọn sọ pé ah, èyí tí wọn náà ń sọ lánàá ẹni pé ah, ṣé pé mo sọ bí kullu bídà bí kufru àkọlọ́wọ́ ah, sàárò ẹni àti kó ló mọ́ ní àbíjà pálapàla ọ̀hún tó jẹ́ àwọn ọmọdé ọlọ́mọsàbàmì fún mi ní bá ní fún alálàáfíà hamzu ní ń da wọn láàmú eléyìí ó ní ẹ̀rí lórí min hamzi wànàfẹ́ wànàfẹ́ naam ẹ̀rí lórí eléyìí hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu oníkàrà rasulillah sallallahu alayhi wa sallam idha qama min al-layl ó lànà gba Muhammad tó bá dìde lóru láti كبر ثم يقول أنا دوسي الله أكبر يواسطي إيه؟ سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك ثم يقول لا إله إلا الله ثلاثا ترى بعد سبحانك اللهم وبحمدك يوصل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ثلاثا ثم يقول الله أكبر الله أكبر الله أكبر láàrin Allahu akbar kabira Allahu akbar kabira anabi wa sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta anabi wa sọ pé a'udhu billahi sami'il alim minash shaytanir rajim min hamzihi wa nafthihi wa nafthihi anabi wa sọ wọlọ́n mọ̀ ń bí ọ kó o ní bí hamzu shaitan àti tó hamzu wanafuhihi kí ni náfò rẹ wanafuhu alikiburu ọlọ́run ń wá sọ̀rọ̀ kú níbi ìgbéraga kìnnà á tọ́lá ń sọ̀rọ̀ àfà nínú ìlú yìí ẹni tí ò bá tó wá sí nọ́mbà wán wọ́n ti gbé òun látẹ̀yìn ni wọ́n sì máa alikiburu ẹ̀rọ nǹkan ni ẹ̀ ìlànà fàáwùlà èèyàn ò ní rẹ̀ rẹ̀ ńlẹ̀ àfikọ́lọ́mọ àgbéga ẹ̀gbọ́n tó ànábìsọ̀lá sọ fún ọlọ́run sọ ni ọlọ́ba ní alikiburi yahoo izari wọ̀dà àbọ̀mọ̀tò rìdáì ọlọ́ba ní ìró òun ọlọ́run ìzáàrù òun ọlọ́run òun náà nítorí pé méjìlá sọ lọ́dọ̀ lába ìzáàrù èyí tó wà nísàlẹ̀ tẹ́ bá àwọn alálàájì èyí tán bá wé sókè èyí tán bá fi sókè yẹn náà pè ní rìdáì èyí tó wà ní sàlẹ̀ tán ló mọ́ra ẹni ìzar ọlọ́run á ní àdìkébùrìyàwó ìzar mọ́tòmọ́tò àwọn làwọn ń bẹ̀ kò sẹ́ni tó jọ àlọ́ kò sẹ́ni tó mọ̀ tó wa kò sẹ́ni tó ní tó wa arábì lọ́lọ́run sọ pé ìzárì aṣọ bẹ́lẹ̀ mi ọlọ́run aṣọ títà lẹ́nu wàlẹ̀ àbọ̀mọ́tò títóbi nínú ewu fọ̀ nínú ẹgbẹ́ rẹ̀ nínú ẹgbẹ́ rẹ̀ yẹn lákẹ́ tòun ọlọ́run ọlọ́ni mẹ́nà zàáníhù mọ́ ẹni tí bá ń bá mi dùn méjèèjì àbí tí ń dùn kan mọ́ mi lọ́wọ́ ń bẹ̀ adaptuhu ń fi ìyàtọ̀ lè jẹ́ èyí mọ̀ wá sọ lọ́wọ́ kó níbi alkeboro keboro mazọ́yìwẹ̀ ó pọ̀ gan nínú mazọ́yìwẹ̀ keboro ní kí a máa tẹ̀sọ̀ mọ́lẹ̀ nínú tó yọ̀ ẹni yìí ẹni onífẹ̀ẹ́ nínú ẹni tí bá ń tẹ̀sọ̀ kùtùmọ́lẹ̀ onífẹ̀ẹ́ nínú tó yẹ kó àná bí sọ pé kí sọ̀kùtọ̀ yà wà lókè nínú mọ̀dọ́rù kébùrù òun náà nìkan kéèyàn rí ẹ̀rí kéèyàn takẹ̀rí yẹn níbo sọ̀rọ̀ náà àdìsá black mosque alikébùrù bàtọ̀rù lẹ́hàkì wàgọ́m tùmíàs alábi ní ti gbé ìgbéraga òun bàtọ̀rù lẹ́hàkì kéèyàn rí òdodo báyìí kó sì máa fojú òdodo rẹ̀ àbá ńlá àbá àdídé ń bò lákèésí ọyà dàbí ọgbọ́n kí abẹ́ àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àláàfà wọ́n pa àfa ńlá kéèsì àfa ńlá wà ah kíní yìí yóò rí bákan àti bàtọ̀ làák kí n rò dodo kó sì tẹ̀ mọ́lẹ̀ ìmọ̀ wọ̀rẹ̀ yà á fi ń ta láti ọ̀ àdìjọ́ kejì ọkàn ló wẹ̀rì kan wọn ni ah àwọn ṣé ó ó sì mú tó ṣe ara sọ bó ń ṣe máa wà lọ́ọ́ iṣẹ́ tẹ̀lé ìwà máa ń dọ̀rọ̀ sílẹ̀ gbọdọ̀ sọ́ra ìwà máa ń dọ̀rọ̀ ẹ̀ mo rántí lọ́dún kan àwà láìpẹ́ sí mo wá ń rògbò kó báyìí unconsciously mo kàn jẹ chinchin wọn nígbà kan ṣe dé ah, mo ní àpòsílẹ̀ jẹ́sàkùn wọn kẹrọ ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án pé a tún ti kọ́ kò já mọ́ làmì ó mẹ́rin ẹ̀ ní o pé wà lẹ́wọ̀n mọ̀ pé ìsìtìsínà wà bí kìnìún yẹn tóbi ó ti wò pé mo fi ṣe yẹn tèmi ló wà bẹ́ẹ̀ mo ní wà láì nà sí mo gbàgbé ni o mo gbàgbé ni o tó bá nàbí láàkúlù mọ̀tẹ́kì à láàkúlù mọ̀tẹ́kì à alikibọ̀ kéèyàn ló dodo kó má lè gbà á. anabi ni wa gọ́mtù nurse àti kéèyàn máa wu àwọn èèyàn báyìí gọ́mtù nurse òun náà ni kéèyàn máa wu àwọn èèyàn ní lẹ́ẹ̀lẹ́ sẹ́ni ẹni tí ń wu àwọn èèyàn lẹ́ẹ̀lẹ́ òkè ló ń wà ló ń sọ yẹn. a èèyàn wá ìsọ ọlọ́run bá kó níbẹ̀ ẹ wá dúró ta iná sọ pé anabi muhammad ọlọ́run fún mi jà wá ní òdìkẹ́lmi sẹ́ni náfù là ń tún ìrìn sìn ونفخه ونفثه نفس أبا عبد الرحمن معنى كان طلال عمين يتو ينسي دليل أبا عبد الرحمن هو النفس طلال نفس الشيطان نون فا فا ونفثه نعم لفظ إليك الدنيا فون استحاذة أبيكو نعم لفظ ní òní pé ká sọ pé a'udhu billahi إن الله هو السميع العليم أعوذ بالله من الشيطان الرجيم إن الله هو السميع العليم على صباح إلي تقول ما يا الله بعضو سطي وإما ينزغنك من الشيطان نزغ وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم الله وإما ينزغنك من الشيطان نزغ nígbà tí nọ́ọ̀sù ṣèitán nígbà tó bá fẹ́ wá ọmọ ìgbé nọ́ọ̀sù ṣèitán náà a lè tún sí hamzuhu wà nafkhuhu wà nafsuhu alẹ́kọ̀ọ́ tí bàbá tún bá ń sáré tú. ó ní ọlọ́ọ̀bá ní tó bá ti fẹ́ wá bá wọn ẹgbẹ́ ọlọ́ọ̀bá ní fásitì ẹ̀ẹ́dìdì náà máa wá sọ ní ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ọba ní ìnáwó ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tá à ń sọ yìí as-sami'ul 'alim ibẹ̀ ni ẹ̀dẹ̀ ìyẹn nígbà tá a ṣe iktibas tá a fàáyọ látara àyà yẹn ẹ̀rọ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam nígbà tó náà bá sọ pé fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba nígbà tó náà bá sọ àyà yẹn kalẹ̀ ìyàwó ayé sàrọ̀ ó lé ìgbà yẹn àná òkè òkè kan àbí kò sọ wípé Allah subhanaka Allahumma wa bihamdik àbí subhanaka Allahumma wa bihamdik Allahumma ghfirli subhanaka Allahumma wa bihamdika Allahumma ghfirli orí táwọn ẹni máa ń sọ ní òkú ní foríkan nìyẹn ẹgbẹ́ subhanaka ọlọ́ni fasabbih bihamdi rabbika ànábìwá ni wa bihamdika. واستغفرون اللهم اغفر لي صلى الله عليه وسلم ما نبينا شفاعوني ìyá wa ìyàwó tu wárí ìyàtà àwọn olùkọ́án ìtọ́nà ọba ní kó ṣe náà olùkọ́án ìlú sọ díṣẹ́ tí ń ṣe بحمد ربك واستغفره انه كان توابا لان nínú من افضل ما يقال في الركوع والسجود nínú tó dáa jù déyàn lè sọ ní rúkú àti sujud náà ní gbólóyìn subhanaka allahumma bihamdik allahumma akbar so eléyìí yàrá pé ó jáde pé iná wọ sẹmi àwọn àlẹyìn nígbà tí wọn fààyàn níbẹ̀ yẹn fààyàn abdullahi abdullahi ibn imam ahmed rahmanullah wọn sẹmi tó àbí wọn mú gbọ́ bàbá mi ìdá kọrọ ìdá kọrọ à tó bá bẹ ka alukur'an ìsítàcáàdà yóò ṣe a'udhu billahi minash shaitani rajim yaqulu imam ahmed wọn sọ pé a'udhu billahi minash shaitani rajim innahu huwa as-sami'ul alim ẹni tí. امام احمد رحمه الله تعالى إنتي وصلنا ان شاء الله تعالى هذه يعني عبارة عن المقدمة تبات الله بإذن الله تعالى أو عبارة المسألة الثانية في قوله تعالى في قوله تعالى فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم أحا أو عبسنه كنا مفهوم هذه الآية وبعض الأحكام المتعلقة بالاستعاذة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته